والصلاة والسلام على نبي الأمين وآله وصحبه أجمعين مشاهدي الكرام إخوة الإيمان أسعد الله أوقاتكم بكل نفع وخير نرحب بكم إلى برنامجنا اليوم نقول السلام عليكم ورحمة الله وبركاته أدوك فمو اللهم أيها olùgbọ́ wa olùwọlé ọba أسو رمضان kẹ́kẹ́ kúkú ó ń tẹ̀síwájú náà nìyẹn ọlọ́mọba kí ó mọ́sá àgbálẹ́sìn fún wa àti bọ́ sí abala kejì tí ànábì pè ní mọ́rùfẹ́rọ̀ ọlọ́mọsá fi orí ẹ̀ṣẹ̀ wa jìn wá kó kà á kún ẹrú tí ó kẹ́ kó wa ní ẹrú tí ó jẹ níyà ètò yìí ètò wa ètò gbogbo mùsùlùmí gbàgede firdaus òun náà ni ó tún gbalé tó gba oko ẹmú nǹkan lédi ẹfìdílé nǹkan láti tún máa gbádùn ètò náà àwọn àfáà wa ti dé láti tún wá tẹ̀síwájú nípa títọ́ ayé sọ́nà nípa líla ayé lójú mímú wa kúrò nínú ìdọ̀tí àti èérí tí ọ̀làjú ayé òde òní tá à ń pè lọ́làjú tí ó kó bá àwùjọ ọmọ ẹ̀dá ènìyàn wọ́n sọ fún wa pé ìmọ̀ ò lè là wá lójú ẹ̀sìn òun náà ni ó lè là wá lójú torí tá a bá rí ní tí ìmọ̀ ní ká ṣe a rí i pé èérí àti ẹ̀gbin àti ìdọ̀tí ni kọ́lọ́mọba kí ó là wá nínú ẹ̀ àwọn afọ́ àti wà ní ìkàlẹ̀ láti lórí ètò náà rosado wa muhammadu shafi'i asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. bákan náà ni àfáwà tí wọ́n jẹ́ ajánásí wọn ti wà ní ẹgbẹ́ ọ̀tún wọn lọ́hùn àfáwà abdulhafiz abdulaziz alùrẹ̀mọ́kọ ẹ̀bánu sálámù sáwọn aráàlú. salaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. èmi ni atọ́kọ̀ ètò yín ismail adékúnlé busari abu ní báyìí a gbọ́ nù alukur'an ká lórí ètò ní bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله العظيم الله أكبر آه نبايل àwọn stars mọba ni pé ohun sáfẹ́fẹ́ láti tẹ̀síwájú lórí tí a pè ní zina mẹ́rọ̀ wá síbẹ̀lì mọ̀ṣítàmẹ́ ìjà hílì ìkànnà àwọn àìsàn àwùjọ àìmọ̀kan náà ni ó wà àwùjọ ojú dúdú bísmìlá. ọ̀bìnlá ìsẹ̀mínà alẹ́mìnà ṣètò ọ̀nàrọ̀ jí bisimilayi rahman rahim alhamdulilayi rabbil alamin wa ala rasulillah muhammad mustapha wa ala alihi wa sahabati ajma'in. وعلى كل مدى بدعوته وسلم بسنته واهتدى بهدي الى يوم الدين ما بعد ọpẹ́ ni fún Ọlọ́run wa Allah alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àpárẹ́gbà ìgbóná alhamdulillah rabbil alamin asáde Ọlọ́run bá kó ní ọ̀dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé kúrò tí kúrò ìmúṣẹ́ ayé wa àtọ́ wọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àtẹ̀mí lórúkọ Ọlọ́run bá dájọ́ bó níkẹ́ ọba tó fún wa ní àǹfààní lẹ́nìí kí á tó máa bára sọ̀rọ̀ Ọlọ́run tó fẹ́yìn náà láǹfààní kí ẹ gbọ́ ládá kí a sọ ládá kí a gbọ́ lónìdùn ládá náà bákan náà látòkè kó àbọ̀sídé tó yìn tó wa gbàgede fredaus ibi tí a ti ń jàǹfààní ọ̀rọ̀ ọlọ́run àbí ọlọ́run ọba Allah kọlọ́run ọba adékọlá kó gbà ní ìjọsìn wa tí a bá gbàgbé ibi tí a dé ní àná òun náà ni pé àfihànilẹ̀ báwo ni ànábì muhammad sallallahu bólúbólú ti bá àwọn alárúbáwá nínú wà ìmọ̀kan tí sinai náà jẹ́ kan bẹ̀ àti ìbóló ti bẹ̀rẹ̀ láti bá àwọn sọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àdìsàn mọ́ aṣọ́rọ̀ dí àlàtàlá ni a torí pé ọ̀rọ̀ sinai ọ̀rọ̀ tó kẹnu ni torí díẹ̀ ló fi gbà wá lásìkò tó bí ó sì gbà wá lásìkò yìí láti jẹ́ kó yé wa tó bá ti pé a bá lè gbìyànjú gbogbo àwọn afẹ́sìn a bá bá aráyé sọ̀rọ̀ àwọn àyíká wa tá a wà tá a bá tiẹ̀ lè yọ ìwà sinẹ́ ìkó láwùjọ wa pátápátá ẹ wo oore tí ó ṣẹlẹ̀ nígbà tí a bá wà lè yọ pátápátá láti dínkù gbogbo àwọn sì agbára tó torí díẹ̀ ojúṣe tí a gbé kalẹ̀ fún àwọn afẹ́sìn nìyẹn kò wá lè rọrùn láti ṣe àbí gbogbo akákọ̀pá ń bẹ̀ ọ̀rọ̀ sinẹ́yìn tàbá fẹ́ palẹ̀ rẹ̀ mọ́ ìjọba dá sí tàbá fẹ́ palẹ̀ rẹ̀ mọ́ àwọn agbófinró dá sí tàbá fẹ́ palẹ̀ rẹ̀ mọ́ àwọn àfáà dá sí tàbá fẹ́ palẹ̀ rẹ̀ mọ́ àwọn òbí dá sí àwọn alágbàtọ́ dá sí tàbá fẹ́ palẹ̀ rẹ̀ mọ́ àwọn olùkọ́ wọn dá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbé akó àwọn iléeṣẹ́ ńláńlá lílọ́wọ́ wọ́n á dá sí i. àwọn oníròyìn. àwọn oníròyìn ni wọ́n á dá sí i. torí ilé ẹ̀ pé iṣẹ́ gbogbo wa ni. ṣùgbọ́n ń gba bá ń ṣàlàyé lọ táàrí bó o ní ànábì Muhammad sọlọsọlá bó o ti palẹ̀ rẹ̀ mọ́ a lè rọ̀ á lọ́rùn láti kẹ́kọ̀ọ́ ìbọ́lọ̀ balẹ̀ kí ọlá bẹ̀rẹ̀ ọlọ́ni wàlá àtàkùrọ̀bù zina. wàlá àtàkùrọ̀bù zina. ọlọ́ni ẹ má súnmọ́ zina. innahu kana fahishatan. wọ́n tó pọ̀ jẹ́ ẹni tí ò dáa. wàsá àṣẹbìlá. ó sì jẹ́ ojú ọ̀nà burúkú ojú ọ̀nà dọ̀tí. ní àná ọ̀rọ̀ mọ̀mọ́ Aisha radiyallahu anha òun náà lásọgbẹ̀yìn tó ń sọ Bukhari nígbà tí ń fún wa ní àwòrán báwo ni Ànábì ṣe aláìmọ̀kan bóun ló sì bẹ̀rẹ̀ wáàsí ẹ̀ tó fi wá débi tó dé dúró wá ní Aisha. qalat Aisha awwalu ma nazala min al-Qur'an ayatun min al-mufassal. ó ní àwọn àkọ́kọ́ bá náà ni àwọn àyà kéékèèké tí mẹ́rin náà súra kéékèèké. fihi dhikru l-jannati wan-nar. fiha fiha dhikru l-jannati wan-nar. tọ́lọ́ba ti sọ̀rọ̀ àlìjẹ́nà iná tọ́lọ́ ti sọ̀rọ̀ àlìjẹ́nà iná àánà máa náà súra kéékèèké tá táwọn orun tàbáwo súra tù nábàáyé gbàtọ́lọ̀ balẹ̀kọ́lá tó ti ń bá bọ̀ títí ó ní iná yàwó mọ́ ilẹ̀ fọ́sílẹ̀ iná yàwó mọ́ ilẹ̀ fọ́sílẹ̀ káánà mi kọ́ta ọlọ́dọ́jọ́ ọjọ́ gbé ìdí àlìkẹ́ àmọ́jọ́ tó ti lásìkò ní yàwó mọ́ yàn fáfọ́ fẹ́ sọ́ọ́ ọjọ́ tá a fa sínú owó pẹ́ jíǹde. fata tó na afuwa. ẹyọ ọmọ yẹn máa wá níjọ níjọ. àfótẹ hàtẹ sàmà. a sílẹ̀ kó sàmà sílẹ̀. kàánà tá a mi wá bá. àwa làwọn ẹnu ọ̀nà oríṣiríṣi. wàṣọ yìíra tẹ̀lé jìbá. a kú òkè dànù. wàkàánà sàrọ. adàbí àwọn pé ná. innal muttaqina mafaza. إن جهنم كانت مرصادا ọ̀dọ̀dọ̀ jahannama ó ti dúó lè tọ́gínà tó dúó mẹ́rìsọ̀ọ́dà lè tọ́gínà máa bá ó gbólùkọjá àlà ìbùdísẹ̀ nìyẹn láàbí fèèna fèèna àkọ́bá bẹ́ẹ̀ lọ ní ìgbàdégbà wọn bẹ́ẹ̀ lọ ní lásìkò dásìkò. láyà tó kú nàbí àbárídàmù wàlà ṣàràbà wọn ní tọ́wọ́ ń bẹ̀ nǹkan tó tutù tí mú tutù dání ní omi tá mú bákan náà omi rere wọn nírí mú ń bẹ̀ ilá mímọ́ wọ́gàsáàgbà àfi omi gbóná àti ìwọ́nú wẹ̀jẹ̀ tí ń bá ń jẹ́ lára àwọn ọmọ náà jọ́sọ́ àwọn òwe fọ́ọ̀kọ́ nítorí dídé ẹ̀sán ṣe wọ́n ti ń ṣe mú. innahum kanu láyà nìjúnà ìsáàbà tí wọ́n àṣàgbé ilé báwọn ó ṣe ṣírò. wàkàdàbò bí àyà ti náà kí n dábàá gbogbo ọ̀rọ̀ àwọn ọlọ́ba ní àpè ní irọ́. وكل شيء أحصيناه كتابا gbogbo ní àti ìṣe pátá ní sẹ́ẹ̀lì àwọn ọba kójọ tèmásì náà jẹ́ à ṣe gbogbo ẹ̀dá kójọ. tókù fala nazidakum illa adhaba. ẹ tẹnu bọyà a ò ní ìsàlẹ̀kùn fún ilé ní àfíyà. jẹ́ àná mọ́ni. dikir náà zikiru náà ẹgbẹ́ lọ́n ṣe sọ̀rọ̀ náà fún ọ̀tọ̀ gíì àwọn olùkọjá àlà àwọn tí wọ́n àwọn arúfin àwọn tí ó bìkítà ọ̀mùtí olè onísìná apààyàn olówó èlé olówó ẹ̀yìn oníjìbìtì ibùdó sí wọn ni àwọn kan ń ronú ah àṣẹ ọ̀dà ìjọba ti kọ bẹ̀rẹ̀ mi. إن المتقين إن للمتقين مفازا ọlọ́run wa ń bẹ́ fún àti bá pààyọ̀ ọlọ́run jẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìrì ń jẹ́ hadaiqa wa anaba ọ̀nà làgbà oko tí àwọn ìnàbí ń bẹ́ ń bẹ́. wa kawa'iba wàká sàǹdé. bíhàkà ó bẹ́ẹ̀ ife nǹkan tá a máa ń mu tó kún fọ́fọ́ fún àwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́ bá gbọ́. la yasma'una fiha lágbà wàlá kìdàbà. gbogbo bá ti wà lè jẹ́ náà kò ní gbọ́ ọ̀rọ̀ sọkúsọ bákan náà kò sí ń bẹ́ẹ̀. جزاء من ربك عطاء حسابا ọlọ́run lílé ẹ̀san ni látọ̀dọ̀ náà bá rẹ ó sì ń jẹ́ ẹ̀bùn ìsáàbà ó jẹ́ tọ́lọ̀ bá fún wọn látara ìṣirọ́sẹ́ wọn tó dáa níwájú ọlọ́run bẹ̀rẹ̀ díkìrù alìjánná fíyà díkìrù ìjánná wà náà ó ti bẹ̀rẹ̀ ní kosoro sọ̀rọ̀ àtòrí àlìjẹ́nà àti wadali òtáfẹ́lẹ̀ wàlìjẹ́nà pakana kosoro iná àti aburú iná àti wàdáàlì òtáfẹ́lẹ̀ wọ́ná lọ́kàn bá wálẹ̀ hàdà manhajul Qur'an manhajul Qur'an fi tarbiyah tarbiyah tadarrujiyah tadarrujiyah eléyìí ìlànà alukurani láti rí àwọn ẹni sẹ́ńtẹ̀lé ìsẹ́ńtẹ̀lé hada usulubil kur'ani fi tarbiyatil bashariyya àwọn ọ̀nà tí alukurani gbé kalẹ̀ rè láti rí ọmọnìyàn tarbiyatil imaniyya lafa kan fi kọjá ó ní alimanu awwalan alimanu awwalan ó nílé ayé ò lè dá ẹ̀ lérí tó tẹ́ ẹ bá yọ ìgbàgbọ́ sẹ́yìn o làkọ́kọ́ ìgbàgbọ́ nínú ọlọ́run ìgbàgbọ́ nínú àjíǹde lẹ́yìn ikú ìgbàgbọ́ nínú àmàlẹ́kà ìgbàgbọ́ nínú àmàlẹ́kà ọlọ́run ìgbàgbọ́ nínú àti ọlọ́run inú àwọn ànábì ọlọ́run inú kádàrá ìgbàgbọ́ nínú pé kíní kan bẹ tí jẹ́ àlìjẹ́nà ìgbàgbọ́ kíní kan bẹ tí jẹ́ iná kí làwọn oore tí mẹ́nu àlìjẹ́nà kí ni àwọn ibi àwọn aburú ti bẹ nínú náà hakadà bàdà rasulul karim sallallahu alaihi wasallam máa ń ṣe bẹ̀rẹ̀ ni Allahumma anta salam. Ayédáadé wàyí, ìrọ̀rùn dé láti rówó dókòwò ṣòwò jèrè lọ́nà halal albaraka. Albaraka microfinance bank báǹkì tó gbàwé gbòǹtẹ̀ ìjọba láti máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí báǹkì alábọ́dé èyí tí kì í gba owó èlé lórí owó tí wọ́n bá yá àwọn oníbàárà wọn. Bí Albaraka microfinance bank ṣe ń pèsè owó fáwọn olókoòwò kéékèèké oníṣẹ́ owó àtúnṣe àdáni bẹ́ẹ̀ ni wọ́n tún ra àwọn ohun èlò ọrọ̀ ajé bántánṣe fáwọn èèyàn láì fowó lé ju iye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 ìgbàgbọ́ nínú àti ọlọ́run inú àwọn ànábì ọlọ́run inú kádàrá ìgbàgbọ́ nínú pé kíní kan bẹ tí jẹ́ àlìjẹ́nà ìgbàgbọ́ kíní kan bẹ tí jẹ́ iná kí làwọn oore tí bẹ nínú àlìjẹ́nà kí làwọn ibi àwọn aburú tí bẹ nínú náà hakada bada rasulun alikarim sallallahu alaihi wasallam máa ń sì bẹ̀rẹ̀ ní aṣèwádìí tẹ̀síwájú falamma shaba nnasu lil islam. nígbà tó wá di pé àwọn èèyàn wa wọnú islam islam ti di ẹ̀jẹ̀ ó ti di aṣọ lẹ́yìn ìgbà náà. nazala al-halal wal-haram. ẹgbẹ́ eléyìí ẹ̀tọ́ ni ẹ lè jẹ eléyìí ẹ̀tọ́ ni ẹ lè mú eléyìí ẹ̀tọ́ ni ẹ lè wọ̀ eléyìí ẹ̀tọ́ ni ẹ lè gbọ́ ẹ lè ṣe eléyìí èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ jẹ eléyìí èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ mú eléyìí èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ wọ̀ eléyìí ẹ gbọ́dọ̀ ọbẹ̀ eléyìí ẹ gbọ́dọ̀ sí. ó ní. wàláwù nazala awwalu ma nazala. pápẹ́ yín dọ́tí ọlọ́run bá kọ́ rán ànábì iṣẹ́ sí ara yé sáwọn ará maka ntọ́kọ́ fi bẹ̀rẹ̀ ní pé. la tashrabu al-khamr. ẹ má mutí mọ́. wala tazinu. ẹ má tẹ̀sìn náà mọ́. làkọ́ọ̀lù. ó ní wọ́n máa dánú kó dákẹ́ ni wọ́n á dánú. la a ò ní fọ títọ̀ nsọ yẹn lẹ̀ a ní sinna yẹn lẹ̀ láìláì rawahu imam bukhari ìlàfi rí ìtẹ́npẹ́ ní alijahiliya àyìmọ̀ká àtàkọ́lé alijahiliya àwọn àṣà àyìmọ̀ká ó máa ní lára wọ́n ti bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà allah ó padà jẹ́ kí anabi ìsàsẹyọrí sallallahu alaihi wasallam àwa sọ fún wa lọ́rọ̀ tá a sọ lánàá yìí pé bí ó sì yí sinai ìwà ìmọ̀kánì tó sì gògò sínú gbèsè ayé ọmọ ẹ̀dẹ́ nìyẹn jọ́nà lọ́hùn ọ̀ràn yẹn wá ní ìgbà tá a bá fẹ́ yọ kù kan ká mà pé kò ní kó àfi pẹ̀lú ìgbìyànjú ìláfaradà ìtẹ̀pẹlẹbẹ mọ́ torí pé jàìlíyà náà ó ní jund ọmọ ogun ó ní àwọn asuha àwọn èèyàn tiẹ̀ náà yudafiuna anha tí wọ́n ma ṣe kí ni dáàbòbò àwọn onígbà kókó bí kankan jábàgé jàìlíyà yìí kọ́ máa bẹ̀ ká sì máa rí. àwọn àríjẹ́ ń di mọ̀dàrú. torí pé wọ́n ń rúre kan bẹ́ẹ̀ gbogbo jẹba wa ní ni wọ́n á fi dáàbò jàhílíyà yìí tí wọ́n bá lówó wọ́n fowó dáàbò bò tí wọ́n bá wà nípò wọ́n fi kò dáàbò bò tí wọ́n bá lẹ́nu wọ́n fi dáàbò bò tí wọ́n bá lágbára wọ́n fi gbára dáàbò bò bẹ́ẹ̀ náà wà ní alul haq islam àwọn ẹni òdodo náà la yazaluna yad'una an-nasa ila Allah wọn ò ní yẹ wọn pé wọn pe àwọn ẹ̀rọ sójú ọ̀nà náà bá bil istiqama wa thabat wa tanhiya àná àdúró gbẹ̀yìn yuqawwimuna al tán ọmọ gbé ogun ti bàjẹ́ bí afdal uslub pẹ̀lú ọ̀nà tó dáa jùlọ wàbí ẹsẹ̀ni wàsáì pẹ̀lú àwọn ọ̀nà oríṣiríṣi àwọn ìgbésẹ̀ àwọn asẹ́dá lò lóṣiríṣi mínìhà òṣèlú àtàrígìyẹ ìsìnwọ́nlójú kúkúrú sí orí Islam wà mínìhà òṣèlú tarhib ó ń bẹ́ ń bẹ́ ìdágbémọ́ni ìdẹ́rùbáni kóònù wà bàjẹ́ wà fi tawjihad wal irshadad wal ìdarí wọn ìfọ́níró dùnú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí tí ìbàdàn fi dé ṣùgbọ́n nìkan ò lè mọ jàìlíyà dáadáa kọ́ má lè mọ rírí Islam ìyẹn níjọ́ kan mọ̀ sọ pé ó ní má la ya'rif al-jahiliya la islam لا يعرف الإسلام من لا يعرف الجاهلية. al-jahiliya. ó dájọ́ bá ọmọ jahiliya ò lè mọ rírì islam a kà máa sọ pé islam islam ó lẹ́yìn bá ọmọ jahiliya dáadáa ni ó mọ rírì islam torí pé lànà jahiliya dídùn islam jahiliya dídùn islam torí pé jahiliya rí orogún islam ni opposite ni imal islam wa imal jahiliya ayida kéèyàn ṣe islam tàbí kó ṣe jahiliya ọ̀kan méjì ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí afáàṣẹ sọlẹ̀ kan inú nǹkan tí yọ̀ kó ní agbè jahiliya ọ̀nà ni àtẹ̀rẹ̀bíyà àtẹ̀rẹ̀bíyà àtẹ̀rẹ̀bíyà àdìníyà àdìníyà kárí nílànà ọlọ́run ẹ wo àwọn àyà méjì tàfẹ́ yẹ̀ wò tábì òbí àṣeyọrí àná muhammad sọsọlá àkọ́kọ́ sọ́tù juma ayé ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì sọ́tù alimran ayé one sixty four ẹ̀jẹ̀ gbọ́ntọ́ náà bá sọ. هو الذي بعث في الأميين رسولا ọlọ́run ló ń yọ jáde kó olóyún yọ láàrin àwọn aláìmọ̀kan wọn àmọ́ kọ́ wọn àmọ́ kà. rọ́sùlá mi ẹni tó lè kọ láàrin wọn tó lè kà láàrin wọn kéré òun agbèdè láàrin wọn òṣìṣẹ́ ńlá kan. yatlu alayhim ayatihi. tí wọ́n ń kọ̀rọ̀ lọ́wọ́ bá fún wọn. wa yuzakkihim. wa yuzakkihim ó tó wá ń sàfọ̀mọ́ wọn. wa yu'allimuhumul kitaba wal hikma ó wá ń kọ́ wọn ní tíà ó tún ń kọ́ wọn ní súnà ó ń kọ́ wọn lọ́gbọ́n ó ń kọ́ wọn lóye. kánú mi ń kọ́ pẹ̀lú. làbẹ́ ìdọ́lá lè mú bẹ́ẹ̀. wọ́n lọ síwájú kó tó dáàrin wọn wọ́n bẹ lójú ọ̀nà àti ojú wọn làbẹ́ ìdọ́lá lè mú bí. dọ́là lè mú bí ọ̀nà àti ojú wọn tí ò rújú gbọ́ ọ̀nà àti lẹ́wàá ń bẹ̀ bá wọn tabatọlọ suratu alimuran one sixty four. làkàdé manna Allahu ala al-mu'minin. ọlọ́run ló ń ṣe lórí àwọn olùgbọ́lọ́wọ́ bá gbọ́ ó ṣe torí kíni. ìbáàdà fihim rasulan min anfusihim. nígbà tó ń gbéde láàrin wọn òjíṣẹ́ ńlá kan tí ṣe Muhammad. yatlu alayhi ayatihi tó ń kà fún ọ̀rọ̀ náà. wa yuzakki. wa yuzakki tó fọ̀ wọn mọ́ wàyọ̀alẹ́mọ́hómọ́ kìtàbà wà hikma. tó ń kọ́ wọn ní tíà títà ló gbọ́ ní kẹrì wọn tó ń kọ́ ní súnà. wàyẹ̀ kánú mi ń kọ́ bòlò làbí lọ́lá lè mú bẹ́ẹ̀. sọ́mọ́sọ́gbà kó tó dáhàrin wọn bẹ lójú ọ̀nà tó fojú wọn gbangba. tábàlò wo fíìsì lálẹ́ kúránì kẹrì. fíìsì lálẹ́ kúránì kẹrì. ìzẹ́dùkùtù. Sayyid Qutb rahimahullah nígbà tí ó ń sọ nínú ọ̀rọ̀ yìí ní ó ní ẹni tó bá fẹ́ mọ ọ̀nà àánú tó fojú hàn gbangba yìí kó lọ wo ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe láàrin Jafar bùnú Abi Talib radiyallahu ta'ala anhu àti ọba an malikul abasha ọba ńlá ni ọba abasha ọba abisina, tí wọ́n ń pè ní ethiopia nísìnyí jẹ́ addis ababa jẹ́ capital nígbà tí ilẹ̀ fún àwọn mùsùlùmí nílùú mọ́kà látara pé wọ́n fẹ́ ìsìláàmù dá ń sọ̀rọ̀ ẹ̀ lónìí wọ́n fẹ́ mú wá kó máa jẹ́ ìlànà gbèsè ayé àwọn táwọn ará mọ́kà tí wọ́n sì wà ní ìjà ilé tí wọ́n dáàbò ìjà ilé àgbẹ̀ rárá o sí i tó wá di wàhálà débi pé wọ́n fúnlẹ̀ mọ́ wọn wọ́n ríbi lọ mọ́ lílù bíbú ṣíṣe léṣe àgàgà nígbà jẹjẹ wàá lu obìnrin kájá ń pè ní Sumayya tí wọ́n lu pa àníbò wa ronú pé ń bolókù tá a tún lọ ó wá ti gbọ́ tàn ọba kan pé ọba yìí ọbọ̀n déédéé ni ẹnìkan kì í ṣàbòsí lọ́dọ̀ ẹ̀ kò ní gbàbòsí láàyè lọ́dọ̀ ẹ̀ ọba abáṣà ni kódà ọba ìjọ náà lọ́hùn kì í ṣe mùsùlùmí kírísítẹ́nì ara ìjọ náà lọ́hùn fi rí àwọn àṣepọ̀ rere ti ń bẹ láàrin àwọn mùsùlùmí àtàwọn tí wọ́n jẹ́ kírísítẹ́nì ìjọ náà lọ́hùn rán àwọn èèyàn lọ ọwọ́ káwọn ìjọ ọ̀hún kí wọ́n lọ sọ́hùn inú lọ ní jáfàrò wa pẹ̀lú tó bá ọ̀la á lè wú dáadáa kí ni jẹ́jà wọ́n ń bẹ́nu ọ̀nà àná tó fojú hàn káwá wo lórí ahọ́n àwọn tí wọ́n bá jà ìlíyà yìí ló gangan báwo ló ṣe rí. Allahu akbar Allahu akbar ah ọlọ́run jẹ́ kí àwọn afọ́ òpẹ́ fún wa òun náà ni àgbọ̀n yẹn lọ́la pẹ̀lú ògo ọlọ́run habasha ni a máa lọ láti lọ pàdé sàbí àgbàni àfàwà Ja'far ibn Abi Talib àti ànàjáṣí àti inú àwọn ògbóǹtarìgì kèfèrí tí wọ́n rán wáńjọ́ náà láti wá kojú wọn nínú ọ̀rọ̀ tí àwọn àfáà bá wa sọ yìí ó ń jẹ́ oyé wa ń sìn pé ẹ̀sìn wá láti táyé ṣe ni ẹ̀sìn dẹ̀ ń bẹ̀rù ẹ̀ yìí tẹ́ ẹ̀ fẹ́ kọ́láyè ìjókòó láwùjọ yìí tẹ́ ẹ̀ gba àwọn ẹni ẹ̀sìn àwọn ẹni ọlọ́run láyè kò sí àyè fẹ́sìn iléèwé kò sí lórí mídíà bí wàá bá sanwó sanwó sanwó náà kó tó di pé ó wá láti wá ran ìjọba lọ́wọ́ ni ó wá láti wá tún ìlú ṣe ni náà wọ́n ń sọ fún ẹ̀yà níbi bá àwùjọ àwọn kèfèrí nínú àìmọ̀kan nínú ojú dúdú ẹ̀sìn ni ọlọ́run fi là wọ́n lójú ọlọ́ni wa nkanu min qablu láfi dalalin mubin inú ìbàjẹ́ inú ojú dúdú inú ọ̀nà àánú tó jẹ́ èyàn ó ṣe tí wọ́n mọ̀ bí ah, ah ṣé n tó ṣe iná sí bàlákà yìí sẹ́yìn sì ni wọ iná ìwọ náà wá rí ni ṣùgbọ́n ìjọ náà ò mọ́ láì nígbà tí islam dé ni a tó appreciate ní umaru fi sọ pé la ya'rifu islam man la ya'rifu ìjà ńgbẹ̀sì dé Allahu akbar sáwa náà rèé sáwa là ń ṣe báyìí hàn sí ọmọláyè máa ṣe àgbèrè mọ́ oríṣiríṣi àwọn òwà bàjẹ́ iná ló wá kún àwùjọ wa lẹ́nu àwa náà wà á láì da ẹ̀yìn àrọ́wà táwọn pa fún ẹ̀yìn àfáà náà ni pé ẹ̀mẹ́jì oṣù yẹn ẹ̀mẹ́jì rẹ̀ bí ìgbà tí èèyàn bá ya wèrè ni àbí àárẹ̀ tó lágbára ń ṣe dókítà tó fẹ́ wò sàn tí ó sì mú oògùn tí ó korò wá àbó fẹ́ fún lábẹ́rẹ́ àbó tiẹ̀ lé débi pé ó jẹ mọ́ iṣẹ́ abẹ ọ̀tá aláìsàn ni yóò jẹ́ yóò sì rí bí ẹni tí yóò fẹ́ òun fún dáadáa pé nígbà tí èèyàn bá yọ ọ̀bẹ sí yàn ọlọ́ọ̀ fẹ́ tọ́jú ẹ̀ ọyọ ọ̀bẹ sí pé àfi ká la igbá ìyá rẹ ẹ rí i pé kò ní rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ náà ni lẹ́nu ẹ̀ nígbà tẹ̀yìn àfa ọ̀báyé ẹ̀ tẹ́ẹ̀ bá gbò ó dá lójú pé pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run bá ní tún àwùjọ wa ṣe yóò bá ní tún ilé ayé ṣe torí pé ilé ayé lẹ́nu tí ó tún máa jà fún tí ó máa gbé lárugẹ àfi kí ẹ̀yin ọlọ́run náà kí ẹ múra ká sán ṣòkòtò kó le kọ́lọ́run lè bá ní tún àwùjọ wa ṣe pẹ̀lú ògo ọlọ́run lọ́la a lọ máa pàdé ní ìlú Habasha pẹ̀lú sàábì àgbàni Jafar ibn Abi Talib láti wo báwo ló ṣe ròyìn àwùjọ àwọn lárúbáwá tí ànábì bá wọn lẹ́nu ẹ̀ kó tó adi pé yàwó àrílù Abubakar àrílù Umar àrílù Aisha àrílù Hafsa kọ́lọ́mbà kí ó jẹ́ ká kó sọ̀rọ̀ dé ìgbà náà èmi ni ọmọ yẹn Ismail Busiri Abu Musina tó ń dágbére fún yín pé subhanakallahumma wa bihamdik. nashhadu an la ilaha illa anta. nastaghfiruka Allahumma wa natubu.